iṣẹ́ yìí ó yára mọ́ wá dáadáa ó dẹ̀ sí láti ṣe tó bá ti lè dá ewé mọ̀ ewé làwọn bá ń pè léwé pápásán ṣẹtiri ṣẹtiri ẹ pápásán wá ní pápásán lọ wá ní kó lọ wá ní pápásán lọ kún olówó lọ kún olówó lọ kún ọlọ́run lọ́wọ́ kó wá san owó tèmi fún mi léde o agbòjọ ọlọ́run fi ń ṣe dáadáa tested confam ni àtijọ́ ìdá kódà tí ara ìyẹn bá mọ́ dáadáa ọjọ́ tá a bá jẹ agbúdọ̀ gba owó bẹ́ẹ̀ ni ẹ lọ bá mi wá ewé pápásán yìí tó jẹ́ ti òòjọ́ tẹ bá ti wá ẹ wá lọ ẹ wá ìyèrè sísìn ẹ fi sí ẹ wàá lọ ẹ jẹ́ kó kúná dáadáa ẹ wàá fa tẹ́ bá ti lọ tán ẹ wàá lọ wá ẹyin adìyẹ mẹ́ta ẹyin adìyẹ greek mẹ́ta ẹ wàá fọ ẹ fọ sínú ibì kan ewé tẹ́ lọ yẹ àti yèrè tẹ́ lọ papọ̀ ẹ wàá da sínú ẹyin yẹ ẹ kó papọ̀ dáadáa tẹ́ bá ti kó papọ̀ dáadáa ẹ wàá bá mi wá òrí òrí ẹ jẹ́ kó tóbi díẹ̀ ẹ wàá ẹ wàá gbé apẹ kaná ìkòkò àṣejẹ ẹ wàá ju òrí sínú ẹ torí ẹ bá ti gbá torí ẹ ti gbá dáadáa ẹ wá da ẹyin yẹn sí ẹ fi iyọ̀ sí ohun tẹ́ bá ti pọ̀ ẹyin yẹn papọ̀ pẹ̀lú ewé yẹn ẹ fi iyọ̀ sí ẹ wá ju òrí sínú ìkòkò àtijẹ ẹ jẹ́ kó gbá dáadáa ẹ wá da ẹyin tẹ́ kó papọ̀ pẹ̀lú ewé yẹn ẹ wá da sí ẹ fi dín jẹ tó bá ti jiná ẹ sọ sójú òṣùpá kan ẹ ṣàdúrà àṣírí bíbò sí èmi lágbájá ọmọ lágbájá káṣírí mi ò bò lónìí o mo fẹ́ fowó ṣe nǹkan báyìí mo fẹ́ fowó ṣe nǹkan báyìí mo fẹ́ fowó ṣe nǹkan báyìí á da níyàn sí dáadáa á wà kó jẹ tested confam ní ẹ lọ dánwò ẹ wá fún mi lábọ̀ o seven oh thirty one eighty three forty five eighty three nọ́mbà mi oh seven oh thirty one eighty three forty five eighty three nọ́mbà mi tí ò yí padà àdúrà wọn